ọba wá bá wọn báyẹn ní majhul ó sábà máa ń dájọ́ da'af lórí ẹ̀ nítorí pé jahalatu rawi la yadurru idha kana sahabiyan pé àmọ́ sàábí tó gba ọ̀rọ̀ wá ìyẹn ò tí ì tó fún wa láti da àdìsí ọ̀hún nù nítorí pé ìdájọ́ ìpìlẹ̀ ó ń bẹ fún gbogbo àwọn sàhábà ìdájọ́ ìpìlẹ̀ náà ni al kullu sọ̀hábí ẹ́ asọ̀hábàtí asọ̀hábàtó ọdúnrún kullu sọ̀hábàtí àdílẹ̀ gbogbo sàbí pátápátá àdáláwà fún wa sọ̀tọ́ àbá morúkọ sàbí kò sí wàhálà ń bẹ àdéhùn lọ́láfíà ṣùgbọ́n tàbá morúkọ tàbíìn ó lè jẹ́ ká dájọ́ dáàbò lórí hadith yẹn torípa sọ pé jahalatu rawi àwọn àmọ́ nǹkan kan nípa ẹni tó gba àdìsí yẹn wá ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àmọ́ sàábí tọ́dọ̀ fẹsẹ̀ ńlẹ̀ pé sàábí òun lẹ́ni òun kí n dídá fún mi sàábí lẹ́ni ẹ̀ níbi kíra òun náà lè qawluhu ya Rasulallah hadha nida nida wa hadha lil maqsud ẹni tá a dojúkọ tá à bá sọ̀rọ̀ ẹnì ò sì ní dojúkọ ànábì ọmọ bá ànábì sọ̀rọ̀ báyìí ilá yakuna sahabiya. لأنه قد تحقق فيه اللقاء ó fẹsẹ̀ nílẹ̀ pé ó pàdé ànábì nìyẹn nínú àwọn kan tá a sì máa fi mà pé sọ̀hábà ni sọ̀hábì yìí òun lè yàn ṣèdí ìjọ pé kíílà ń bẹ̀ yẹn ó dá wa lójú pé sàbí ni ẹni yẹn wọn ò kàn dárúkọ rẹ̀ ní lè sábàbí mi minal asbab wa hadha la yadurru alhadith eléyìí kó nira bá hadith yẹn ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé àwọn ìpìlẹ̀ tá a kọ́ nú ìmọ̀ mustala alhadith wípé jahala tọrọ wí ó lè kó ìnira bá hadith ó bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ wa tá a bá fẹ́ ṣe lórí ọbẹ̀ látòrí àwọn tàbí. sọ̀dí nínú hadith gbólóhùn kíílà wọ́n sọ pé a ti mọ̀ pé sàbí kan ló béèrè béèrè yẹn wọn ò kàn dá akọ rẹ̀ ni. ya Rasulullah onírè òjíṣẹ́ ọlọ́run man akramun nas ta ni ẹni tó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala man akramu nas ta lẹni tó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run qal atqahum anabi sallallahu alayhi wa sallam lójú ẹsẹ̀ lànàbí ti fún lẹ́sìn wípé atqahum ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba jùlọ ni tá a wájọ ẹni tó lápọ̀nlé jù òun náà tó bẹ̀rù ọlọ́run bó la ṣe afẹ́mọ̀ tó bẹ̀rù ọlọ́run jùlọ nínú wa ṣèdí tó fi jẹ́ pé wallahu a'lamu ẹ́ bimani taqa ọlọ́run ọba ló nímọ̀ jùlọ nípa ẹni tó ṣe kí ni ó tó páyà ọlọ́run ọba jùlọ anabiya muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa atqa an-nas qatiba òun ju gbogbo èèyàn lọ kí n dìtà àfi bẹ́ẹ̀ nínú hadith abi hurairah hadith thalathatu rahatin àwọn èèyàn ikọ̀ èèyàn mẹ́ta kan tí wọ́n lọ lé anabi sallallahu alayhi wa sallam gbà tí wọ́n lọ báyàwó anabi sallallahu alayhi wa sallam lé pé kí lànàbì máa ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún gbà tí wọ́n wá sọ fún wọn ká annahum taqaluha lẹ́ẹ̀mí wọn bẹ́ẹ̀ ní pé gbogbo nǹkan yẹn ó mà kéré jọjọ sanabi ọlọ́run náà ntànàbí ń ṣe ìtóbi kéré ẹ̀ káwọ́ ṣe tó jù bẹ́ẹ̀ lọ ẹnìkan lé owó gbogbo owó òun ò ní súnmọ́ ẹnìkan lóun ò ní súnmọ́bìnrin mọ́ ẹnìkan ní gbogbo ọ̀sán òun fi máa gba àwẹ̀ ni anabi wa jáde anabi antum taquluna kadha wa kadha anabi ana atqakum lillah ana atqakum lillah anabi èmi ni mo bẹ̀rù ọlọ́wọ́n ọba jù nínú yín so hidan báwọn bí ti sọ yìí amakobi ọlọ́run náà ló fi sẹ́nu anabi sallallahu alayhi wa sallam láti sọ fún wa bẹ́ẹ̀ tá a bá sọ wípé ànábì ló bẹ̀rù ọlọ́run ọba jù nínú gbogbo ẹ̀dá pátápátá anídèlè lérí ẹ̀ torí pé wọ́n máa yá ń tẹ̀kú anil hawa in huwa illa wahyun yuha ànábì ní inni atqakum lillah èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù nù yín. ṣèyàn túmọ̀ sí wípé akramun nasi qatuba nabiyuna muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lápọ̀lẹ́ sallallahu alayhi wa alihi wa sallam so wa bitali gbogbo ẹnikẹ́ni tó bá tamasaka bi sunnati nabi sallallahu alayhi wa sallam tó fi ṣeṣe ànábì tó sọ di ṣeṣe rẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run ẹnìyẹn náà ó jẹ́ ọ̀kan nínú ẹni tí ó lápọ̀nlé nítorí pé gbogbo ṣeṣe ànábì sallallahu alayhi wa sallam ìwà rẹ̀ ó dúró lórí kíni o lórí ìbẹ̀rù ọlọ́run tòtí àbájọ wa ń kọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yẹn náà ó jẹ́ ọ̀kan nínú olùbẹ̀rù ọlọ́run ìsìntánà bí sọ ni wípé àtikọ́ọ̀hún ẹni tó bẹ̀rù ọlọ́run ọba jùlọ ni eléyìí di kó wá wípé ọ̀rọ̀ anabi sallallahu alayhi ìṣesí rẹ̀ tarjuman lil qur'an al ó máa ń túmọ̀ qur'an mi alan sọ náà al-qur'an al-karim a'udhu billahi ya ya a'udhu billahi minash shaitanir آه، إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم هذا تناسب بين القرآن والسنة لكن لما قلت أن نفس الله عليه وسلم النبي قافر على ري بيقول أن نبقى قبل نكون القرآن kí n dìtà fi sọ eléyìí bàtà bí ìyàwó alẹ́ ìyàwó Aisha radiyallahu anha wọ́n bi léèrè pé bóò ni ànásọ̀ sọ́là bóò ni wàá rẹ̀ oníkẹ́ni khuluquhu al-Qur'an sọlá ìjọba tí anabi bá ń sọ̀rọ̀ gan ẹ máa gbóòórùn Qur'an bẹ́ẹ̀ torí Qur'an kana mahfudhan fi sadri gbogbo Qur'an ń bẹ nínú gbáyà anabi sallallahu alayhi wa sallam torí pọ́lọ́wọ́n ọba لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه إذا تناسب لا السنة أتين قد القرآن الكريم sòdín tó fi jẹ́ pé nínú péyàn gbàgbọ́ yẹ súnà òun náà ni kí تدون كاتين tí على القرآن nínú alukur'an àti tí ń bẹ nínú sunna anabi sallallahu نبي صلى الله عليه وسلم بينو تين بينو على القرآن لأن القرآن كما كان القرآن وحيا كما كان القرآن وحيا كذلك كانت السنة وحيا بقرآن زي جواهي ناني سنة النبي صلى الله عليه وسلم لجواهي فقالوا ليس أن هذا نسألك أما سأتواني لو جيشي eléyìí ti yé wa a ti gbọ́ yé nínú alquran kì í ṣe ń tà ń béèrè lẹ̀sìn tó fún wa yìí kì í ṣe ń pa nǹkan tà ń béèrè gángan nìyẹn qal arábìnrin tọ̀ fa yusuf nabiyullah ibn nabiyullah ibn arábìnrin ọ̀dà sẹ́ẹ̀rí yusuf tàbá ń sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ alápọ̀nlé nínú èèyàn anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó wá tún gbé ìtumọ̀ kéèyàn ó jálápọ̀nlé látara kéèyàn ó ní bíbí re ẹrẹ lómi ń bẹ àpọ́nlé tó ń bẹ fún àpọ́nlé ibi tó ti jáde àwọn tó bí inú ọ̀ràn tó ti jáde ìdáná lórí eléyìí ẹ̀rí pépà kọ́kọ́ ànábì kọ́kọ́ fi alikaramatu arruhiya alimaniya alikaramatu arruhiya walimaniya òun là ànábì ti síwájú àwọn sàfihàn ẹ̀yìn ti yé wa nínú alukur'an ànábì ni ọ̀dà tó bá ti karamatu nasabiya níbi téèyàn ti jáde pé kéèyàn ó níyì kó lápọ̀nlé anabi yusuf ni nítorí pé nabiyullah yusuf anabi ọlọ́run ibnu nabiyullah bàbá tóbi tí ń jẹ́ yaakub anabi ọlọ́run ọba ni ibnu khalilillah bàbá bàbá bàbá tóbi tóbi yaakub ishaq olóbi tani o olóbi yaakub ishaq anabi ọlọ́ni ishaq tún wá jẹ́ ọmọ anabi ibrahim tanabi ibrahim náà jẹ́ anabi ọlọ́ni ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí anabi ọ̀sálàm fo ishaq wọ́n wá lọ sọ bàbá bàbá tí ṣe ibrahim nítorí pé tá a bá ti sọ bàbá bàbá wọn ó ti dá wa lójú pé ọmọ gan náà ànábì ọlọ́run ló náà ṣe wọ́n ní hazel mentolic àrífàyọ́ pé wọ́n lè ṣàfitì wa sọ́dọ̀ bàbá bàbá wa. ẹnìkan abdullahi ló kọ bàbá tó bí gangan ó ń bàbá bàbá ó ibrahim wọ́n lè pe ní abdullahi ibrahim kí wọn ra àìrọ muhammadu gangan ni bàbá rẹ yejus wọn lè ṣe nísìbà wa sí bàbá bàbá wa kò sí láìpẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé bàbá ń sọ̀rọ̀ nípa imam ahmed bin hanbal ní tó gbajúmọ̀ jù ní ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan ni ahmed bin muhammad bin hanbal ṣùgbọ́n tá ń sọ lónìí àná àfa ahmed bin hanbal kò sí ẹnì kankan tó bàbá dáná lórí ẹ̀ kan yàpọ̀ ẹnu léwẹ̀ ẹni tó bá jẹ́ ẹni tó ṣe bẹ̀rẹ̀ mà òun lè dúró lórí wípé odò ọ̀hún lè àbá ihim owó akọ́sàtò ẹ̀ńdàlá ní tó sọ yẹn ó ń lọ ń fi ẹ̀rí tí ò jọra wọn ó fi wẹ̀ àwọn ni ṣé àwọn pé kọ́kọ́rọ́ kí ni kọ́kọ́rọ́ máa ń ṣe ń máa ń ṣílẹ̀kùn ṣùgbọ́n kì í ṣe gbogbo ilẹ̀kùn náà ni kọ́kọ́rọ́ máa ń ṣí kọ́kọ́rọ́ mi ń bẹ̀ bẹ́nu ṣe rí kò dọ́gba bí ihò kọ́kọ́rọ́ mi ṣe rí ẹ kì kọ́kọ́rọ́ bọ̀ náà kò ní sí idan laysa kullu dalilin yustadallu bihi kì í ṣe gbogbo dẹ̀lílù la máa fi ń ṣẹ̀rí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan dẹ̀lílù nǹkan mi lè jẹ́ dẹ̀lílù kí wò ó lò ṣùgbọ́n kì í ṣe dẹ̀lílù fún nǹkan yẹn nǹkan míì ni ó jẹ́ dẹ̀lílù fún ṣọlọ́fi jẹ́ pé kéèyàn máa fẹ́ ṣe al-istidlal hunaka farqu bayna ad-dalil wad wọ́lù istidlal yàtọ̀ wà láàrin àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta sókè yẹn wà lọ́dọ̀ pé ud'uhum li aba'ihim wa aqsatu inda Allah bàbá rẹ̀ náà ni jẹ́jú èèyàn bàbá èèyàn náà ni. láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmì àfáàwà sọ́ọ̀lì bin Uthaymin Uthaymin yẹn gẹ́gẹ́ bàbá bàbá ni Muhammad lórúkọ rẹ̀ bàbá tiẹ̀ ni bùnú sọ́ọ̀lẹ̀ sọ́ọ́lẹ́hìn lórúkọ bàbá ẹ̀ ṣùgbọ́n àfa muhammad al-ufemin ṣé ufemin lórúkọ bàbá rẹ̀ gẹ́gẹ́ afa abdulaziz bin baz la bin baz yẹn jìnnà abdulaziz bin abdullah kótó kàn yẹn so lóun jẹ́ wípé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi fi orúkọ bàbá yẹn àkóbulẹ̀ wà bó orúkọ bàbá bàbá arábìnrin fa yusuf nabiyullah ibn nabiyullah ibn khalilullah qalu laysa an hadha nas'aluk rẹ òjíṣẹ́ ọlọ́run àyàn tí ìṣèyàn gangan la fẹ́ béèrè kọ́ọ̀lù arábìnrin fa'an ma'adin al-arab tas'aluni ma'adan ó náà ní àlùmọ́nì ní tẹ̀yàn wú nínú ilẹ̀. tó jẹ́ nǹkan olówó iyebíye tí wọ́n bá ní ma'adon tán bá lò fún yàn òun náà ni ẹni tó jẹ́ ẹni eni ẹni ẹ̀yẹ ẹni àpálẹ́ ṣé nípa ẹni tó jẹ́ àwọn ẹ̀sà èèyàn àwọn ọ̀tọ̀nkùnrin èèyàn àwọn èèyàn yìí nínú lárúbáwá. tá a lè sọ pé ah, ah tí wọ́n bá darúkọ àwọn èèyàn báyìí ah, ah, a gbọ́dọ̀ mọ̀ pé àwọn èèyàn ńlá nù tasaluni ṣé n tẹ́ ń béèrè nìyẹn arábìnrin tọ̀ khiyaruhum fil jahiliyati khiyaruhum fil islam idha faquhu arábìnrin àwọn tó bá jẹ́ ẹni yìí nínú àwọn lárúbáwá ṣáájú kan tó gba islam. islam aljahiliya ṣáájú kan tó gba islam èèyàn takuntakun ni wọn ẹni yìí ni wọn wọn ò gbúdọ̀ sọ̀rọ̀ láàrin lárúbáwá kan mọ́mọ́ pé èèyàn sọ̀rọ̀ khiyaru umfil islam bákan náà tí wọ́n bá gba islam náà tán bákan náà nínú islam ẹni ẹ̀sà ni wọ́n ìdá àfọkùnwó tí wọ́n bá ti lè jẹ́ ẹni tó gbàgbọ́ yìí ẹ̀sìn nínú ìwáyà ní ìdá tọ́bá ní fàkìhà fàìlà àti fàìlà fàìlà dìlálàtàn alàtọ̀bàì lápòjúwe ní sí àbá ní kárùmà ayé nǹkan yẹn ti di àdámà rẹ̀ ẹni kì í ṣe pósẹ̀sẹ̀ wà ká tó fi dẹni àpọ́nlé kárùmà ẹni àpọ́nlé ni fakuwa àáfàá ni onímọ̀ fíkì ṣùgbọ́n fakiha èèyàn lọ kọ́ fakihitu ay fahimtu ṣùgbọ́n tó bá ní fakuha ó di ẹni tó gbàgbọ́ yéé mà tó yé ó di àáfàá fakì ó nìyẹn fakuha ó di fakì hmm? ay sọ̀rọ̀ fakiya sọ̀dánà sọ́lá àlùsọ́nà tó ń sọ bí wípé khiyar nínú àwọn ẹni àpọ́nlé òun lẹni tó bá ṣe pé nígbà tẹ́sí ò tí ì yé ẹni àpọ́nlé ni ìgbà tó tún wá gba ẹ̀sìn náà tàn tẹ́sí tó wá gbàgbé yí ẹ̀sìn iyì ìpìlẹ̀ yẹn kò kúrò lára ẹ̀ bí àwọn bíi afáwà Umar bin Khattab radiyallahu anhu nígbà tá a fa Umar bin Khattab tí ò tí ì gba Islam gan ẹni àpọ́nlé ni gbàtọ́ tó gba islam yíyí e ti pìlọ náà kò kúrò mbẹ ìdí nítorí tó gbà tí a fọ ọmọ ọmọ kọtọ tó fẹsẹ yìí jọrọ tó lọ sí káàbà tún kálukú ń yọ ọ lọ òun ọ yọ lọ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní pé ẹ máa má jẹ wọn gbà tí màá jáde ẹ jẹ lọ ànáǹsì mo ti fẹ́ jáde o sotí ìyàwó tí ó fẹ́ dopọ̀ sàn gan ọkọ ọmọ tó fẹ́ ṣe gbá ọsàsọgbà àwọn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ kò ní wípé ọ̀nà wo ló gbà kì í ṣe pé ọ̀nà wo ló gbà òun ti fẹ́ jáde gan ibi tí wọ́n gbà rí kì í ṣe pé àwọn lọ́gbọ́wọ́ wọn ò mọ tí wọ́n lè ṣe fún ṣùgbọ́n wọ́n mọ irú èèyàn tó jẹ́ nígbà tó wà níjà ìléyà wọ́n sì mọ̀ wípé kò tí ì tán láàánú so àpọ́nlé yẹn ó wà lára afọ Umar radiyallahu anhu nítorí àsìkò inshallah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á lè máa ṣe àwọn tàfàṣe lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn kan tá a mú jáde ń bẹ àkọ́kọ́ wọn náà nípa àwọn sọ̀hábà radwanullahi alayhim wọn a máa ṣàǹfààní púpọ̀ lára anábì sallallahu alayhi wa sallam kì í kú ṣe pé tùmọ̀ pé ntànàbì ń sọ fún wọn yẹn wọn ò fẹ́ gbọ́ ìgbà kìí ṣe ìta fẹ́ gbọ́ lélẹ̀ wọ́n fẹ́ al-istikthar min al-fa'ida min wọ́n fẹ́ káǹfààní yìí ó tún pọ̀ sí ni torí pé kò sí kan nínú ntànàbì sọ yìí tí wọ́n ṣàǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n sàn tún fẹ́ kánábì ò tún máa sọ àwọn àlàyé ọ̀rọ̀ yẹn fún wọn wọ́n máa ń sojú kòkòrò láti máa tó pọ̀ yàtọ̀sọ́nà alaziyada walmazid filẹ̀ẹ́lì walmaarifa wọ́n fẹ́ máa ń lo opportunity káwọn tiẹ̀ wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam káwọn ò lè fi máa tó pọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn wọn. ẹlẹ́ẹ̀kejì eléyìí yadullu ala tawadu'i rasul sallallahu alayhi wa sallam ó ń tọ́ka sí pànàbí jẹ́ onítẹ̀ríba ńgbà abéèrè báyìí yín ọ̀kọ́lá fẹ́ gbọ́ ẹlẹ́mìí fún ṣé ìkórè yẹn dàrú ẹ má bàjẹ́ ẹ̀yin lẹ́kọ́ mi kéwì ńlá anáwùsà sálàm ṣe sòrò ewúrẹ́ fẹ́ gbọ́ ọ̀dà eléyìí ńkọ́ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ń dá wọn lóhùn bil uslubil hakim ayé bi uslubil hakim ntí anabi máa ń tí wọ́n ń béèrè ṣùgbọ́n anabi kọ́kọ́ ti àhámù síwájú ọkọ́kọ́ lọ síbi alikaramatul imaniya tábàlẹ̀ yẹn lápọ̀lé ká ìran tó tóbi jù bẹ́ẹ̀ lọ ìran kan ìran kan ló wà fún àbúrò mọ ànábì ọlọ́mọ ànábì nóhù ṣé kẹrìmù ni bàbá rẹ̀ ànábì sí ni sòdí ìyẹn tó fi jẹ́ pé ànábì bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó lọ́lá jùlọ sallallahu alayhi wa alayhi wa sallam làbá mi sọ wípé la khayra fi rajulin hurrin bila adabin na'amun walaw kana mansuban ila al bẹ́ẹ̀ yẹn bá jẹ́ lárúbáwá tí o bá ní mẹ́rin tí o ní bẹ̀rẹ̀ ọlọ́ kò sáǹfààní àkànbẹ̀. sùlànà mi fi ṣáájú pẹ̀lú àpọ́nlé tó ga jù ó ní àpọ́nlé yimani lófin ní atqahum lillah. sọ anábì lọ uslubul hakim fún wọn anábì máa ń tí wọ́n fẹ́ béèrè wọ́n fẹ́ béèrè pé akramu nas láàrin wa yìí o àwa tá a jẹ́ lárúbáwá yìí tá à ń tẹ̀lé ọ̀ka àti tálẹ́ tó lápọ̀nlé jù ní wa anabi òkòkò wa bẹ̀rẹ̀ anabi ti mọ̀ pé táwọn alárúbáwá ma yaftakhirun yaftakhiruna bi ansabihim wọ́n máa ń ṣe fáàrí pẹ̀lú inú wọn táwọn ti wá pé àwọn ní bíbí imam shafi rahimahullah ó ní annas yajimacuhum shamlun wa baynahuma fil ilmi farqun. وفي الآداب وفي الحسب فالأوان يتاريا يجمعوا مشامل بين يعني ببواء وكبواء مسلمين ببواء وكبواء وبينهم فرق سبحان آيات سراوة في العلم ننو ما أجراوا وفي الأدب ننو قلقوا أجراوا وفي الحسب أني ببي تجراوا ẹlòmíín bẹ ọmọ tán ni ọmọ lágbájá ni nǹkan fẹ́ sọ yẹn wọ́n sì dákẹ́ ẹlòmíín bẹ ọmọ tán ni ọmọ àlà òdì ẹ̀ bàbá rẹ̀ gan ò lè jókòó bí ọmọ gọ́ọ̀ látara bi tí ó ti wá ṣùgbọ́n bó ṣe wá rí òun imam shafi rahimahullah ọ̀nà wa abdun kọ̀dìyànàmù ala haririn wàdúró nasabin mafarishu uturab ẹlòmíín lè jẹ́ ẹrú kó jẹ́ pé orí ẹni orí aṣọ àláàrí lòun máa sùn sí ìwọ tó ń sì pé mọ ara rẹ ní ọmọ oníran ọmọ onílé ọlọ́nà kó jẹ́ pé yẹ pẹ̀ báyìí ni wọ́n fi máa sùn. so alimoyim nasabu yẹn kọ́ ló pàtàkì ìmọ̀ọ́nì kọ̀ọ̀kan òun ló jẹ́ kókó jù ló jẹ́ pé ìtànà bíi ti síwájú alikaramatu alimaniya ló ti síwájú ẹlẹ́ẹ̀kejì ànábì wa lọ síbi ntọ́sọ́mọ́ ntó súnmọ́ ṣùgbọ́n àbí tún padà pè wọ́n lọ síbi ìmánì náà torí pé ẹni tí ó bá wá láti inú ìran báyìí ẹni tó bá wá láti ànábì ọ̀sẹ̀ pé nínú ìran báyìí ó lọ fi fọ́dúrù nùbúwà já nàbí ọlọ. Yusuf nàbí yola bínú nàbí yola bínú khalilillah so tá a bá tó fẹ́ sọ̀rọ̀ nípa ìran bíbí náà ànábì tó fi sábẹ́ ṣíṣe tọ́lọ́ sọjẹ́ pé kò sáǹfààní níbi kọ́ máa ṣe fáàrí lórí pé àwọn báyìí ni wọ́n bí mi àwọn báyìí ni wọ́n bí mi èyàn ó ṣe fáàrí pẹ̀lú àwọn tó bí mi jólùbẹ̀rù ọlọ́run àwọn tó bí mi jólùpayọ̀ ọlọ́run mo nà kò lè mọ̀ rí bẹ́ẹ̀ ẹni ọlọ́run ni bàbá tó bí náà àwọn bàbá bàbá rẹ̀ olùbẹ̀rù ọlọ́run àáfà dáadáa ni wọ́n olùpèpè sójú ọ̀nà ọlọ́run ni wọ́n àyẹn ó anta min akramin nas anabi ọ lọ síbi pé ẹ mọ àwọn bàbá rẹ ni àwọn bàánú kìnnì kan nìyẹn àwọn bàánú kìnnì kan nìyẹn la anabi ò fi karama síbẹ̀ yẹn anabi fi karama wá síbi kárí àwọn olùbẹ̀rù ọlọ́run bí ni àwọn ẹni ọlọ́run pàápín ìjẹni ọlọ́run kù náà nínú bó wà ìjẹ anabi ọlọ́run anabi padà wá ní àbí nípa mahadinu arab lè ń béèrè síbẹ̀síbẹ̀ ànábì tó fi sábẹ́ ìbẹ̀rù ọlọ́run náà gbogbo ìran èmi lọ́mọ lágbájá èmi lọ́mọ lágbájá ànábì tí màgbé níta fẹ́ gbọ́nu ànábì ni ọ̀dà khiyaru fil jahiliya khiyaru fil jahiliya òun náà làwọn tó yẹ pé àwọn ẹni ẹ̀sà tá bá ti lè dá akọ ilé wọn báyìí àwọn èèyàn ó ó mórí pé àwọn ọmọ ènìyàn ńlá náà máa ń pè wọ́n ó kọ́ọ́lé wọn ni àwọn ọmọ imú ràkúnmí sẹ́ẹ̀sì máa pé mú ràkúnmí ẹni tó bá rí ràkúnmí kò ní wọ̀ kó wo imú ẹ̀ yóò rí yàn la fi shay'un min al-qadara bí ẹ̀gbìn yóò máa rí yàn la tábà bí ẹlòmíì léèrè pé fẹ́ẹ̀nà hand yóò ní ana min bani anfinaqa wa huwa ghaadun tarafa yóò dúdú kodò kò ní lè sókè kó ọmọ ilé ìbò ni wọ́ ọmọ ilé eh, bànú àfẹnà ojú ọmọ ẹtì àti sọgà kó tó pé kò tọ́ yà ó wá bá wọn ròyìn ilé wọn yẹn ó nà ẹ̀yìn yẹn ti gbàgbé ni omi ó ní humul anfu wal adhnabu ghayruhum faman yusawwi bayna al anfi wal dhanaba ẹ̀yìn lóòótọ́ yìí mú niyìn. ṣùgbọ́n gbogbo ìran tó kù ìrù làwọn bẹ́ẹ̀ bá rí làkúnmí lọ́ọ̀kan èwo lọ́wọ́ àwọn ajé ìyá ọ̀kọ́ ìmúni kẹ́ẹ̀tì ríru àtẹ́pẹ́ ní ìṣáájú ní yín ní gbogbo àwọn fámìlì tó kù tí wọ́n ń jọra wọn lójú ìrù làwọn lẹ́yìn ìgbà tán bá rẹ̀yìn tán ni wọ́n tó rí èrò inú wọn náà bá dùn pé ah ti wá ayégun adégún lónìí ó lè dọ̀la adéògùn fámìlì yín dá ó lè dọ̀la kọ́mọ kankan wà wèrè kan wọ́n bá bu fámìlì wọn wàrà jẹ ṣùgbọ́n karamatul ìmàníyà òun ló ṣe pàtàkì jù ṣùgbọ́n anáfẹ́ sálàm fi conclude ẹ̀ náà níbí wípé khiyarun fil jahiliya khiyarun fil islam ìdá bí ṣọ́ọ̀ṣì khiyarun fil jahiliya laysa khiyarun fil islam ìdá lam yafquhu ṣọ́ọ̀tù nìyẹn ìdá ṣọ́ọ̀tìyà anabi padà tún lọ fi síbi fíkì òfin tìǹ ó lọ dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ àtàwọn ọ̀sán sálàmù sọ pé man yuridillahu bihi khayran mada faqihu fi din ẹ̀rì tó gbogbo ọ̀rọ̀ yẹn látòkè délẹ̀ anabi lọ fi tì sí ẹ akramu nas ẹ̀sìn ibẹ̀ ni yìí wà ibẹ̀ làpọ́nlé wà gbìyànjẹ́ ni àpọ́nlé ibi ẹ̀sìn ló wà. ibi àpọ́n ibi bó bá ti al-iltizam mada iltizamika bi awamirillah wajtinabi nawahihi yamnahuka al-izz wal-min'a wal-karama bó bá ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run sí tó ń yàgò fún tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ní iyì àpọ́nlé yóò sì ma wà lára yẹn. tó hada amrun mushahad mujarrab. ní clear ni tó gbogbo àná mama tó hadith yìí kókó koko a fẹ́ náà ni wípé ẹni bá ń wá yìí tí bá ń wá pọ̀nlé ọ̀dọ̀ ọlọ́run man kana yuridu al-izzata falillahi al-izzatu jami'a má wá yìí lọ sọ́dọ̀ àwọn èèyàn àwọn padà yẹpẹrẹ ni padà fa àbùkù kan ni ṣùgbọ́n wá yìí rẹ lọ síbi títẹ̀ ti ọlọ́run ọ̀bọ̀ وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك